إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لوري إذن لقوا لتن العقيدة الواسطية أيتي الإمام ابن تيمية الحراني رحمه الله تعالى تي وكجو láti ṣàlàyé tó yẹ kó jẹ́ àdìọ́kan wa nípa àwọn ìròyìn Allahu subhanahu wa ta'ala ti àwọn orúkọ rẹ̀ bákaná àwọn nǹkan tó yẹ kó jẹ́ àdíọ́kan wa gẹ́gẹ́ bí mùsùlùmí tó ń tẹ̀lé anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam wa qawluhu wa yabqa wajhu rabbika dhul wal ikram tabawunu al-Qur'an karim àárí ayà yìí nínú sóràtù rahman bí ti ọlọ́wọ́ bá ti ní kullu man alayha fanin wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram kullu man alayha fan gbogbo ìtúnbẹ lórí ilẹ̀ fan gbogbo wọn ni ó tàn pátápátá ni ó wá sí òpin ni ó parun ويبقى وجه ربك ذو الجلال والإكرام yóò wá ṣẹ́kù ojú ọlọ́run ọba rẹ̀ dùljalali wal ikram ọba tó ṣe kó náà ni ọba tó ní aljalal títóbi bákan ọba tó ṣe kó ní oní náà mi léyìn fi rìnlẹ̀ fún wa wípé lillahi wajhun ọlọ́run ọba ní ojú that is iwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àwọn ahlùsúnnàtí wal jama'a àwọn tán dúó lórí tí ọlọ́run ọba fi rìnlẹ̀ fún rẹ̀ tí ànábì rẹ̀ sallallahu alaihi ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ aládàádálẹ̀ onífẹ̀ẹ́nú wọ́n wò ó wípé bóòlà sì sọ pé ọlọ́run ọba ní ojú àbó níwájú so eléyìí wọ́n ní kò bá láàká ìmú lọ́dọ̀ àwọn ṣùgbọ́n gẹ́bí tí a máa ń ṣe lálàyé fúnra wa ta bá sọ pé Allahu subhanahu wa ta'ala ó ń bẹ tẹ́yìn náà dẹ́gbà pé Allahu ń bẹ ẹ ṣe sọ pé kò bá làákà ìmú kí Allah máa bẹ ń torí pẹ́yìn náà ń bẹ tẹ́ bá gbà pé bíbẹ ti yín kò ń ṣe nǹkan kan tí ó kó ìdínkù bá bíbẹ Allah subhanahu wa ta'ala èsì fún yín lórí eléyìí tí ọlọ́run ọba fi rinlẹ̀ fún rẹ̀ náà ní ká sọ pé iwájú olúwa subhanahu wa ta'ala kò ń ṣe èyí tó jẹ́ nǹkan dínkù tó jẹ́ nǹkan ìdínkù kọ́ nǹkan yìnyín nǹkan pípé àní láti máa dára wa láàmú káfírinlẹ̀ fún Allahu subhanahu wa ta'ala in tó fìrinlẹ̀ fún rẹ̀ Allahu subhanahu wa ta'ala ni laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tá a lè fi wé Allahu subhanahu wa ta'ala ṣùgbọ́n Allahu as-sami'u albasiru ni ọba tí gbọ́rọ̀ ni ọba tí rìnà ni so ìrìnà rẹ̀ ìgbọ́rọ̀ rẹ̀ kò ń ṣe bí títí wa ṣùgbọ́n ó rìnà ó ń gbọ́rọ̀ àáfìrin ilẹ̀ fún bó ṣe fìrin ilẹ̀ fún rẹ̀ àní ní kò bá làákà ìlú so kullu man alayha fan gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ayé yóò wá sópin wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram yóò wá ṣẹ́kù ojú olúwa iwájú olúwa duljalal ọba tí ó tóbi wal ikram ọba alápọ̀nlé ìtumọ̀ eléyìí náà ni wípé wa yabqa Allahu azza wa jalla wa yabqa Allah ọlọ́run ọba yóò ṣẹ́kù torí pé iwájú olúwa in tí ó rẹpẹsẹ́ntì pàápọ̀ ọlọ́run ọba gan fún rẹ̀ ní in tó rẹpùsẹ́ntì pàápọ̀ ọlọ́run ọba fúnra rẹ̀ so ó ní iwájú olúwa kullu shay'in halikun illa wajha nínú àyà ní nusratul qasas ọlọ́run ọba ní gbogbo nǹkan ni ó parun illa wajha àyàfi olúwa dàtí gbogbo nǹkan ni ó parun àyàfi Allahu subhanahu wa ta'ala sọlọ́wọ́n bá fi iwájú rinlẹ̀ fún rẹ̀ so àwa náà fi iwájú rinlẹ̀ fún bó ṣe fi rinlẹ̀ fún rẹ̀ sọ àníwò pé kò bá láàká ìmú in tí ó fi mú àwọn sàhábà radwanullahi alayhim tí ó mú wọn wò pé kò bá láàká ìmú bóòlà ọ̀ṣùwá ní kò bá láàká ìmú àwọn tí wọ́n jẹ́ lárúbáwá ògidì lárúbáwá nìyẹn so wọn ní problem pẹ̀lú tí ọlọ́wọ́ ọba fi rinlẹ̀ fún rẹ̀ wọn ní problem pẹ̀lú tí ànábì rẹ̀ fi rinlẹ̀ fún so kí làwọn afẹ́ ní problem pẹ̀lú ẹ̀ fún so àwọn tó bá ní problem pẹ̀lú rẹ̀ wọ́n ní problem pẹ̀lú rẹ̀ nítorí wípé wọ́n ti lọ fi orí kó ìkókúkó wọ́n ti jẹ́ kí ọpọlọ wọn kó jẹ́ nǹkan tó wà affected pẹ̀lú viruses àwọn philosophers so ọlọ́mọba subhanahu wa ta'ala ìròyìn tó fi nílẹ̀ fún rẹ̀ ká fi nílẹ̀ fún àádẹ́mi lẹ́yìn wípé laysa kamislihi shay kò sí tí a lè sọ wípé dà ẹgẹ́ bí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe pé iṣẹ́ attribute kan ipe ọlọ́mọba níwájú èmi náà níwájú nǹkan yẹn kò túmọ̀ sí pé ó wà identical ipe wọ́n jọjọra wọn Hata láàrin àwátá jẹ́ ẹ̀dọ̀ ọlọ́run ọba iwájú ẹran àgbò lápèjúwe ó yàtọ̀ sí iwájú màálù iwájú màálù ó yàtọ̀ sí titolóńgbò ìkọ̀ọ̀kan wọn náà ló níwájú so wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala a lè fi wé títí ìkankanú àwọn ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n ṣó níwájú kò níwájú bó láti rí a nínú al-Qur'anul adẹ̀rí nínú hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam ànidarawa láàmù àáfin ilẹ̀ fún bíi tí ó bọ́ tó ó ń bẹ ní ìbámu pẹ̀lú majesty rẹ̀ tó ń bẹ ní ìbámu pẹ̀lú títóbi rẹ̀ bákanáà ìfúbátul yadayni lillahi ta'ala ìfi ọwọ́ méjì rinlẹ̀ fún allahu subhanahu wa ta'ala wa qawluhu tábà lọ sínú alkùránù karim bákan náà suratu Sad ọlọ́run ọba ní ma mana'aka an tasjuda lima khalaqtu biyadayya kí ni nǹkan tí ó pìrìvẹ́ǹtì rẹ láti lè forí balẹ̀ láti lè ṣe sùjúdù fún tí mo dá bìyàdáyà pẹ̀lú ọwọ́ mi méjèèjì ọlọ́run ọba fi ọwọ́ méjì rinlẹ̀ fún rẹ̀ ń bí báyìí kí èèyàn kan wá wò wípé òun fẹ́ fọ ọlọ́run ọba mọ́ ó wá ní ọlọ́run ọba ò ní ọwọ́ torí pé tá a bá sọ pé ọlọ́run ọba ní ọwọ́ wọ́n ní eléyìí bí ìgbà tó ṣe wípé à ń fi ọlọ́run ọba jọ ẹ̀dá rẹ̀ ni ṣẹlẹ́yìn ni wọ́n ń pè ní kíni atẹ́mfíìl ìfi ọlọ́run ọba jọ ẹ̀dá rẹ̀ àbíkán pé ní atẹ́ṣbíì ìfi ọlọ́run ọba jọ ẹ̀dá rẹ̀ àbí ká pé ní atẹ̀tìm ìsọ̀kè ọlọ́run ọba ní bọ́dì sotori náà àwọn táwọn sọ pé allahu subhanahu wa ta'ala ó lọ́wọ́ nítorí pé ó fi ọwọ́ rinlẹ̀ fún rẹ̀ nú al àwọn onífẹ̀ẹ́ nú àwọn aládàádálẹ̀ tá ń sọ yìí من الجهمية والأشاعرة والمعتزلة والماتريدية وصويك مجسما that is ẹ̀yin tẹ́ ń fi ọwọ́ rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala ẹni tó ń fi bọ́dì rinlẹ̀ fún Allah nìyí so torí náà kèfèrí nìyí pẹ̀lú nǹkan tí ẹ̀ ń sọ yẹn àwọn àfà ahlu sunnati jama'a tó ń bẹ lórí tí àwọn sahaba radwanullahi alayhim tí ń bẹ lórí ẹ̀ wọ́n á ní ẹ̀yin ní kèfèrí torí pé ẹ̀yin nìyí ẹ̀ ń gbádànù fún Allah subhanahu wa ta'ala in tó fi rinlẹ̀ fúnra rẹ̀ ká ní pé kò yẹ kí nǹkan ìhẹ́rí bẹ́ẹ̀ ó yẹ kí anábíwa Muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́run ọba tó sọ alkùránì kalẹ̀ fún ó yẹ kó sọ fún àwọn sàábà ridwanullahi alayhi torí kí ọlọ́run ọba ní wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun a sọ zikru kalẹ̀ fún ìyẹn alkùránì karim nítorí kíni létùbà yína lè náà kó lè máa ṣàlàyé fún àwọn èèyàn náà ní zila ilẹ̀ yìí in tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wa la'allam yatafakkarun bákaná nítorí kan lè bá ronú sí eléyìí so anábi sallallahu alayhi wa sallam kò wá ṣe kíni kò sọ fún àwọn sahaba tajọ mọ kéwù rẹ̀ wípé bí àdáyíyà tọ́lọ́wọ́ bá ń sọ mẹ́rin ẹ má gbọ́ yé sí pé ọwọ́ lọ́lọ́wọ́ bá ń sọ kò sọ bẹ́ẹ̀ fún wọn bó lẹ́yìn ó ṣe wá wá lẹ́yìn ọdún gbọ́ọ́rọ́ tẹ́ wàá sọ pé ní tó bá fi lè gbọ́ yé sí pé ọlọ́run ọba ń fi ọwọ́ rinlẹ̀ fúnra rẹ̀ àbí pé ọlọ́run ọba ní ọwọ́ ike ẹni ẹfà kọjì ṣọ́bọ̀ allah bi khalqi waqad masala allah bi khalqi ọlọ́run ọba ní bọ́dì torí náà fàwọ́ kàfíìrì kìfìrí ni a sọ pé antumul kufar ẹ̀yin gangan ni kèfèrí bí máa bá lè annakum tanfuna anillahi ma asbatahu li nafsi wa lè annakum tanfuna anillahi ma asbatahu rasuluhu sallallahu alayhi wa sallam ẹ̀ ń gbádànù fún ọlọ́wọ́n ọba ń tí ọlọ́wọ́n ọba fi rinlẹ̀ fún rẹ̀ ẹ̀ ń fún ọlọ́wọ́n ọba ma asbatahu lahu rasulu in tí òjíṣẹ́ rẹ̀ fi rinlẹ̀ fún ṣẹ́yìn lè máa ń pọ̀ ọlọ́run ọba ju òjíṣẹ́ rẹ̀ lọ ní àbóhùn ló máa ń pa Allah subhanahu wa ta'ala ju yìí lọ so àwọn òní pírọ́blẹ́mù rárá ike àfinilẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala in tó finilẹ̀ fúnra rẹ̀ ọba tó níwájú ni ọba tó ní ọwọ́ ni ọwọ́ rẹ̀ léjì dẹ̀ ni bólá ti rí eléyìí a rí nínú al-Qur'anul Karim àádẹ́finilẹ̀ bó ṣe fìrìnlẹ̀ fún ara rẹ̀ so àwọn oníbídí àwọn yìí táwọn ó bá tú irú wàyẹ́pọ̀ wájú rabbika wọ́n ní wájú ń bẹ̀yẹn ìtumá rẹ̀ òun náà ni sàwáàbù òun ni sàwáàbù òun ni ẹ̀sán ọlọ́wọ́n ọba wọ́n ní kullu man alayha fan gbogbo tó ń bẹ lórí ilẹ̀ yóò tán wàyẹ́d kọwàj rabbika ipe tí ó ṣẹ́kù náà ni sàwábù rabbika sàwábù rabbika òun ni ẹ̀san olúwa rẹ̀ ni ó ṣẹ́kù so eléyìí a kò ń ṣe nǹkan tí ó bá ẹ̀ǹtì ọlọ́run ọba ń sọ mu so àgbígbà míì kí wọ́n tu sí jihad that is agbègbè so gẹ́gẹ́ bíi àṣìmọ̀rí nínú àwọn tafasiri wọn bákan náà nínú àwọn ṣòro wọn títí ọwọ́ wọn ó tu ọwọ́ sí àyànìmá wọn ó ní ìdẹ̀kùn ìdẹ̀kùn ọlọ́wọ́n ọba ní yájú rẹ̀ àbí kan tú sí alkudra wọn ní agbára ọlọ́wọ́n ọba òun ní yájú rẹ̀ so gbogbo bí tán bá kan tún sí kúdúrà agbára ọlọ́run subhanahu wa ta'ala so ìgbà tí ọlọ́run ọba sọ pé máa mà náà ka antes juda lima khalaqtu biyadayya kí ni nǹkan tí ó pìrìvẹ́ǹtì rẹ ibilis láti lè ṣe sùjúùdù fún tí mo dá pẹ̀lú yàdáyà pẹ̀lú ọwọ́ mi méjì ṣe é sọ yí pé pẹ̀lú ìdẹ̀ra méjì ìyẹn gángan fún yóò bá làákà ìmú ìyẹn gangan fún ilé òṣèkí ni kò bá làákàn ṣùgbọ́n tá a bá fi irin lẹ̀ ń tọ́lọ́wọ́n bá fi irin lẹ̀ fúnra rẹ̀ ike ọwọ́ ọ̀hún méjì adẹ̀gbọ́ ìpele ìtàkàmí ìṣọ́yí kò sí ń ta lè fi wé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò sí ń tó wà ìdẹ́ntíkù pẹ̀lú ọlọ́wọ́n bá ṣùgbọ́n ọba as níbi ọ̀rọ̀ àtẹ̀síl ìfi ọlọ́run ọba subhanahu wa ta'ala ká fi wé àwọn ẹ̀dá rẹ̀ bákan náà àti múríbọ́ níbi àtàfíl ìgbá ìròyìn ọlọ́run ọba dànù so àwọn almu'attilatu min aljahmiyyati wal ash'irati wal maturidiyyati wal mu'tazila àwọn ni yu'attiluna sifatillah wọ́n a máa rẹ́ńdà mi nílẹ̀ ipe kò nítumọ̀ àwọn ìròyìn tí ọlọ́run ọba fi ròyìn ara rẹ̀ tó ní wọ́n gbà pé kò bá làákà ìmú kọ́lọ́run ọba pòṣẹ́ẹ̀sì àwọn ìròyìn yẹn ṣùgbọ́n àwọn alìmọ̀mọ́sílá àwọn tí wọ́n ìtọ́lọ́run fi ròyìn ara rẹ̀ yẹn wọ́n ó go overboard níbi ìfinilẹ̀ débi pé wọ́n á níbi táwọn gangan ṣe rí náà ní tọ́lọ́run ọba ṣe rí so alìmọ̀mọ́sílá àwọn tí wọ́n wọ́n ṣe àṣejù níbi ìṣe isbat al-mu'attila àwọn tí wọ́n ṣe àṣejù níbi ìdígéètì ìròyìn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala délẹ́bù pé kí ni ìtọ́lọ́wọ́ fi ròyìn ara rẹ̀ wọ́n ní à ní fi ròyìn rẹ̀ so tẹbárẹ̀ fi ròyìn rẹ̀ wọ́n lẹ́ ti di kìfìrí o <coughs> ní àwọn àpèjúwe tààmúwa fún wa. Fun nísìn ọlọ́run ọba subhanahu wa ta'ala olóhùn bẹ lókè bẹ́ẹ̀ ni àárín nǹkan tó ń tọ́ka sí eléyìí nínú alkùránù tó pọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ń bẹ lókè ẹni tó bá jẹ́ mu'aqil tó ṣe kó ń gbárò ní ọlọ́run dànù alọ́run sí ó ti sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala di nǹkan tó ṣe pé ó ń bẹ nínú ẹ̀dá rẹ̀ sọ anta kafir alìwárí nínú wọn tí ó sọ wípé illa an takuna àmìyàn àti tó bá jẹ́ lé pọ̀sì lókù ẹ́n nítí lọ́dọ̀ wọn bí irú ìyá aláta ìyé eléko tó wá lọ́lọ́ ń bẹ lókè wọ́n á ní oge gbági ní sọ yẹn orange ṣùgbọ́n àwọn ò ní pè kéfèé nítorí pé kí ni ìyá àmì ìyà lé pọ̀sì ni ṣùgbọ́n ọ̀tọ́ bá jẹ́ àfẹ́ẹ̀sìn tó ń fi rinlẹ̀ pọ́lọ́ ń bẹ lókè ẹ̀rí eléyìí lọ́dọ̀ wọn antakaafi kèfèrí yẹn àwọn àfáà súnna ní antumul kufa gangan ní kèfèrí torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ fún rẹ̀ kó ń bẹ lókè kí ni pọ́blẹ́mù ti tiẹ̀ bọ̀ ẹ́ ti pé kí ni laysa kamislihi shay' wa huwa as-sami'ul basir kò sí fi wí ọba subhanahu wa ta'ala wọ̀wọ̀ sẹ́mi olùbọ̀sùn ọba tó ń gbọ́ gbogbo nǹkan gbogbo nǹkan ni tó o ti ṣe yẹn o ti fi ààrẹ torí pé tó o bá ló fẹ́ máa ara rẹ ẹ àti fi ọlọ́run fi wí ẹ̀dá rẹ ok ṣé o gbà ń bẹ tó ok ìwọ ń kọ́ síwọ náà ń bẹ tó o bá ló ń bẹ ṣé o ti ara rẹ àbó òfin ara rẹ tó ó ti ṣe kíni ó ti dìfíìtì gbogbo tó ń sọ tó bá ní òfin wé ara rẹ̀ wípé bíbẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala yàtọ̀ sí bíbẹ títí ẹ ó ti sọ tó jòdodo tó àwọn ìròyìn yòókù náà ó sọ wípé ìròyìn yẹn ó ń jẹ́ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ní ìtó ṣe wípé kíni ó ń bẹ ní ìbámu pẹ̀lú pàápọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala.

léyìísá tẹ̀tìmà kò túmọ̀ sí pé àtọ́pọ́lọ́wọ́ bá ti di jísmù ó ti di bọ́dì ìfi ọwọ́ rinlẹ̀ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò túmọ̀ sí pé àtọ́pọ́lọ́wọ́ bá di kíni jísmù tó ṣe pé ó ní àwọn àbáàj tó ní part báwa ṣe ní part tá a wo ní eré àti tiwa là á fi part rinlẹ̀ fúnra wa ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àáfin rinlẹ̀ fún in tó fi rinlẹ̀ fúnra bákaná ọlọ́wọ́ba subhanahu wa ta'ala suratul ma'ida ọlọ́wọ́ba ni wa qalat yahudu yadullahi maglula yadullahi maglula ghullat aydihim wa lu'inu bima qalu bal yada'u mabsutatani yunfiku kayfa yasha ọlọ́ni àwọn yahudi ń sọ pé yadullahi maglula wọ́n ní ọwọ́ ọlọ́wọ́ba èyí tí ó ti jẹ́ dídè ni wọ́n ti dèé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni hullat aidihim ọwọ́ títí wọn ni ó jẹ dídé wàlú inú bima qalu ìtàn sọ yẹn àwọn ọlọ́run ọba agbé wọn jìnà sí ìkẹwa pẹ̀lú ọ̀rọ̀ tán sọ lẹ́nu yẹn bal yada'u mabsutotani ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala méjèèjì mabsutotani èyí tí ó tẹ́ni yunfiku kayfa yasha ọlọ́run ọba subhanahu wa ta'ala iná bó ṣe wù láti ná bó ṣe gbàlérò láti ná náà ta bá wo àyà yìí náà ó fi rinlẹ̀ pé ọlọ́run ọba ní ọwọ́ méjì bálíyàdá ooru mapsu tọ̀tánì yóò ń fíkù kẹfàyàṣá ọlọ́run fi rinlẹ̀ fún rẹ̀ kó ní ọwọ́ méjì so ààfin rinlẹ̀ fún bẹ́ẹ̀ láì ní darawa láàmú gẹ́gẹ́ bá ṣe sọ tá a bá ti dira wa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba pẹ̀lú príncipù laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí ta lè fi wí ọlọ́run ọba tá sọ pé wà identical pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ń kọ́ ọlọ́run ọba as-sami'u ni al-basiru ni ṣùgbọ́n kan náà tá a dira so àá sọ pé ọlọ́run ọba lọ́wọ́ àwa náà lọ́wọ́ ọwọ́ yàtọ̀ àwa náà ní ọwọ́ a ní sọ wípé ìtọ́lọ̀ ọba gbàlérò pẹ̀lú ọwọ́ ń bẹ̀ yẹn òun náà ni agbára ìtó gbàlérò pẹ̀lú ọwọ́ ń bẹ̀ yẹn òun náà ni ìkẹ́ ṣùgbọ́n ó ṣe tu ìyẹn àwọn aṣááìra àti àwọn maturidiyya má àwọn mu'tazila àwọn ó ṣe tàwílù rẹ̀ ni so ìrùbítọ́lọ̀ ń bá sọ pé wa qalat yahudu múniyàdùlá ilé yẹn ìtumọ̀ rẹ̀ náà ni kudratullah àbí ni'matullah gullat aydihim wa lu'inu bima qalu bal yadahu mabsutatani wọ́n ni bal kudratahu mabsutatani ṣùgbọ́n làákà ìmúká ní agbára ọlọ́run ọba méjì àbí ká sọ pé kí ni ni'matahu ìdẹ̀rọ ọlọ́run ọba méjì ṣé ìdẹ̀ra méjì ọlọ́run ọba níní in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́run ọba sọ tẹ́ bá ń ka ìdẹ̀rọ ọlọ́run ọba ẹ̀ lè ṣùnkà rẹ̀ ṣùgbọ́n látara àìjuwọ́lẹ̀ fún tí àwọn sàhábà ń bẹ lórí rẹ̀ òun ló ti àwọn oníbídí àwọn yìí minel jahmiya ti aljahmiya àwọn jahmiya minel ashaira ti walmaturidi walmu'tazila kulluhum jahmiya gbogbo wọn ọmọlẹ́yìn jambun sọfọ́n ni wọn wọn kà tẹ̀lé sínú àánú dúra wọn lọ ní ṣùgbọ́n ashaira maturidiya mọ̀tẹ́zílá kulluhum jahmiya gbogbo wọn ọmọlẹ́yìn jambon sọ̀fọ́n ni wọ́n wọ́n kàtẹ̀rì sínú àánú jura wọn lọ ni so ló jẹ́ pé àwọn ẹni wọ̀nyí àwọn ẹni ìṣíwájú wa wọ́n kùnà láti aṣọ́rọ́dù fún so bóòlà ààrẹ sọ pé bali yàdá òmàkú tọ̀ta ni bali kódàrà táwù agbára rẹ̀ méjì bali nìrìnà nínú so ìtọ́lọ́wọ́n ọba fi ń lẹ́ ń bíbà yìí ọwọ́ náà ló fi rinlẹ̀ so tó bá dẹ̀ ti gbọ́ etí pélé ìtẹ̀ka mísìlì iṣẹ́ ọwọ́ sẹ̀mí olùbọ̀sír àti sọ́ọ̀bù iṣu yẹn àti sọ́ọ̀bù iṣu yẹn bákan náà wa qawluhu ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní wasbir li hukmi rabbika níbi ojú wa that is ojú wa òun wọ́ọ̀chì ẹ ọlọ́run ọba fi rinlẹ̀ fún rẹ̀ ààyúnù ojú bákaná wa hamalnahu ala dhati halwa'in wa dusur ọlọ́run ọba subhanahu wa ta'ala ní awagbe lórí ọkọ̀ ojú omi tajiri bi a'yunina tí ọkọ̀ ojú omi yìí tó jẹ́ nǹkan tí ó múùbù bí ayúnina ní nǹkan tó ṣe kó ń bẹ níbi ojú wa that is ojú wa ń rí jaza liman kana kufir kí lè máa jẹ́ ẹ̀san fún ẹni tó ṣe pé àwọn ṣe àìmórí sí so bákan náà ọlọ́wọ́ bá ní wa alqaitu alayka mahabbatan minni wa litusna ala ayni ọlọ́wọ́ ní mo da ìfẹ́ bù ẹ́ látọ̀dọ̀ mi wa litusna ala ayni kò lè lè jẹ́ nǹkan tó fẹ́ jẹ́ that is kò lè jẹ́ yẹn ala ayni tẹ́ni ọlọ́wọ́ bá wọn máa wọ́ ṣe báyìí tí ọlọ́mọ bá fi nílẹ̀ fúnra ara rẹ̀ sí fatulaayi ìròyìn kò ní ojú ṣùgbọ́n ojú yàtọ̀ sójú ojú ọlọ́mọ ọba yàtọ̀ sí ojú títí wa ojú títí wa ó níbi tí ó lè rí ma ojú ọlọ́mọ ọba subhanahu wa ta'ala yóò rí gbogbo nǹkan kò sí nǹkan tó pamọ́ fún so ojú yàtọ̀ sí ojú ṣùgbọ́n kí n sọ wípé mi ìfẹ́ fi ọlọ́run ọba jọ ẹ̀dá rẹ̀ torí náà mi ní fi sífàtúlà àìn mi ní fi ìròyìn ojú rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala torí pé ti má ní mo fi ìròyìn ojú rinlẹ̀ fún mo ti fi ń jọ ẹ̀dá torí náà ọlọ́run ọba ò lójú tí ń bá sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ni mo sọ mo sọ tó tako al-Qur'anul mo dẹ̀ sọ tó tako sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn tàǹsọ wọn yìí àwọn jahmiya minal asha'irati wal maturidiyyati wal mu'tazila in tí wọ́n sọ ni wípé rárá àwọn ò lè fi ojú rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala so wọ́n wá ṣe tàwílò ojú yẹn sí nǹkan ní so wọ́n lè sọ pé kí ni ìnáyà ló túmọ̀ sí so kò ní ṣe pé ọlọ́run ọba ní ojú so ìfi ojú rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ wọn ìṣe tẹ̀bùrìdọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ọba ní àwọn àbáàdù ni ó ní àwọn part torí náà kò yẹ kọ́lọ́run ọba ní part àálà àsọ fi ń pé ọlọ́run ọba ní part ọlọ́run ọba subhanahu wa ta'ala fi ìròyìn ojú rinlẹ̀ fún rẹ̀ àwa náà fi rinlẹ̀ ó fi ìròyìn wájú rinlẹ̀ rinlẹ̀ fún so kò ń ṣe minatenzi ìfọlọ́wọ́ ọba mọ́ òun ni ká máa ṣe nafiu sifat tó fi rinlẹ̀ fún rẹ̀ ká sọ wípé à ní fi rinlẹ̀ fún ṣùgbọ́n a fi rinlẹ̀ fún adẹ́gbọ́ yé sí pé kí ni lẹ́yìn sàkàmísìlì yìí ṣe kò sí nǹkan tó wà ìdẹ́ntíkù pẹ̀lú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wa huwa samiu al-basir bẹ́ẹ̀ lọ́ba tí ń gbọ́rọ̀ ni kí dẹ̀ rí náà so eléyìí lórí sífàtú alwajhi sífàtú aliyedi sífàtú al'ayi àáfilé ìrìnlẹ̀ bákaná sífàtú sam'i wa sífàtú albasar gbígbọ́rọ̀ àti rírìnà ọlọ́run ọba fi méjèèjì ó fi rìnlẹ̀ fún ara rẹ̀ bó ṣe fi ojú rìnlẹ̀ fún rẹ̀ ó fi gbígbọ́rọ̀ àti rírìnà ó fi rinlẹ̀ fún rẹ̀ wàkàlù kọ̀tẹ́mì aláhù kọ́lẹ̀ lẹ́tì tujadiluka fi zawjiha wàtẹ̀ṣẹ̀kì ìlàlọ́ wàláhù yasma'u tahawurakuma inna allaha sami'un basir ó ní arábìnrin kan tó wá sọ́dọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tí ó ń fi ẹjọ́ ọkọ rẹ̀ sùn sallallahu alayhi wa ọkọ rẹ̀ ó sọ fún wípé ẹ̀yìn rẹ̀ ó ti dàbí ẹ̀yìn ìyá mi ẹ̀yìn rẹ̀ ó dàbí ẹ̀yìn ìyá mi ìtumọ̀ eléyìí òun ni pé bí mi ṣe lè báyà mi láṣepọ̀ òun náà ni mi lè báwọ̀ náà ní àṣepọ̀ máa sọ̀tọ́kùnrin bá sọ eléyìí fún ìyàwó rẹ̀ ó ti bínú àbí ó ti lè lórí ọ̀rọ̀ yẹn nìyẹn so eléyìí rẹ̀ ni wọ́n ń pè ní kíni abdihar òun ni wọ́n pè ní abdihar nínú fíkú Islam tó bá fi lè fi any part of any tí ò lè fẹ́ láíláí tí ọba fi lè fi jọ ti tó bá fi jọ ti ìyàwó rẹ̀ àbí ó fi ti ìyàwó rẹ̀ jọ any of èèyàn tí ò lè fẹ́ láéláé bóyá aya rẹ̀ ni àbúrò rẹ̀ ní obìnrin ni àbí ẹ̀gbọ́n rẹ̀ ni ẹni tí ò lè fẹ́ láéláé tó bá fi ẹ̀yìn ìyàwó rẹ̀ àbí any part ìyàwó rẹ̀ tó fi jọ eléyìí wọn a máa ní kí ni azihar so kọkùnrin sọ fún ìyàwó ẹ̀ wípé ẹ̀yìn rẹ̀ ó dàbí ẹ̀yìn ìyá mi inú rẹ̀ bí inú ìyá mi ló ṣe rí tó ṣe pé sísọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ oníkóhun ò lè bá a láṣepọ̀ so àbí ó dà gẹ́gẹ́ bí ẹ̀yìn àbúrò mi lóbìnrin àbí bí ìtàn àbúrò mi lóbìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó ṣe pé ẹni tí ò lè bá láṣepọ̀ láéláé ló gbà lérò pẹ̀lú ẹ̀ so eléyìí òun ni wọ́n ń pè ní kíni azihar so anabiwa muhammad sallallahu alaihi wasallam ba ti arábìnrin tó wá sọ́dọ̀ rẹ̀ tó sọ tí ó sọ ọlọ́run ọba wa sọ ìdájọ́ kalẹ̀ lórí eléyìí ibi tá a fẹ́ lọ gangan kọ́ yìí fẹ́ lọ ni wípé obìnrin yìí ń gbà tó ń bá anabi sallallahu alaihi sọ̀rọ̀ tó ń kọ̀ǹpéènì ń pọ ọkọ rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìyàwó Aisha radiyallahu anha bẹ nínú àyè kékeré tí ẹ torí pé ó ní rúùmù tí Aisha wà ni wọ́n fi aṣọ dábì kan tó ṣe pé tí àwọn èèyàn wà nígbàwà Muhammad sallallahu alaihi wasallam Aisha ibi tí wọ́n fi aṣọ dáyẹn ibẹ̀ ni ó ni ó so àwọn èèyàn ó ṣe kí ni wọ́n máa bá ànábì níbi tí ó jẹ́bi tí wọ́n àfàṣọ dá so ìyàwó Aisha radiyallahu anha ní ìgbà tí Khawla tó ń kọ̀mpléènì fún anábì sallallahu alayhi wa sallam nípa ọkọ rẹ̀ in tí wọ́n ń sọ láàrin ara wọn òun ò gbọ́ dáadáa nǹkan kan ta sóhun létí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n wa ta'ala ó ń gbọ́ gbogbo ẹ̀ kò sí kan tọ́lọ́wọ́ ni ọlọ́run ọba padà sọ òfin tó ṣẹlẹ̀ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam sọlọ́ jẹ́ pé ìyàwó aisha radiyallahu anha ó ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba alladhi wafa'a sam'ahu sam'uhu al-aswat ọba tó ṣe pé ìgbọ́ rẹ̀ ó rọ kìrìkà gbogbo sóhun tí ọlọ́run ọba ò wa ta'ala lórí eléyìí so kíyàn kan wá ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kì ń gbọ́rọ̀ torí pé ìròyìn gbígbọ́rọ̀ obìnrin pé ìròyìn ẹ̀dá ni so kò yẹ ma gbọ́rọ̀ ìròyìn gbígbọ́rọ̀ yẹn ìròyìn tó jẹ́ hadithu ni in tó ń ṣẹlẹ̀ ni tàbá sọ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ń gbọ́rọ̀ ó sí a máa ṣẹlẹ̀ sí Allahu subhanahu wa ta'ala káwọn bí jílá ká ìwọ̀n lọ ìṣẹ̀lẹ̀ a máa ṣẹlẹ̀ sí Allah subhanahu wa ta'ala nítorí eléyìí so àwọn jahmiya àwọn ṣìnáfíù ta mọ̀ sí sífàtú àtàrí bákanáà wal-basar ọlọ́lọ́wọ́ bó gbọ́rọ̀ bẹ́ẹ̀ in fact in tí ó pàtàkì ni kó ṣe pé ẹni tá a fẹ́ pè ní olúwa tá a sọ pé òun ló dá gbogbo nǹkan òun ló ní gbogbo nǹkan ó gbọ́dọ̀ máa gbọ́rọ̀ ó dẹ̀ gbọ́dọ̀ rí náà tí ò bá gbọ́rọ̀ tí ò rí náà wọ́n ní ìdínkù ni ìdán nùsbìtù sífàtà sam'i wa sífàtà albasar wọ́n ní àwa gbà wípé Allahu subhanahu wa ta'ala ó ń gbọ́rọ̀ ó dẹ̀ rí kí ló dẹ́ fi gbà wọ́n nítorí kó bá láàká ìmú ìdán ń yuthbituna sífàtà sam'i wà sífàtà basar bil aql láàká yìí ni wọ́n fi fi ìròyìn pọ́lùn ọba ń rìnà ó ń gbọ́rọ̀ yẹ laysa bí inọ́ọ̀sì kò ń ṣe pẹ̀lú text kò ń ṣe pẹ̀lú text kò ń ṣe pẹ̀lú pọ́lùn ọba sọ pé wà huwa sami'u al-basir àbí torí pọ́lùn ọba subhanahu wa ta'ala ní ọ̀sẹ̀míwú uh, inna Allaha sami'un basir kò ń ṣe torí yẹn ordinary ni wọn àbá ṣe tàwílù ẹ̀ náà ká sọ pé ìtumọ̀ míì ni sami'un túmọ̀ sí ìtumọ̀ míì ni basirun túmọ̀ sí ṣùgbọ́n torí pé lọ́dọ̀ àwọn àṣáírà màtùrídíyà wọ́n believe pé ẹni tá a bá pè ní olúwa tá a pè ní adẹ́dàá ó gbọ́dọ̀ jẹ́ni tí òun gbọ́rọ̀ tó ń rí kò wá ṣe pé torí pé ọlọ́run ọba pé rẹ̀ ní sami'un basir rárá torípótorí pópé rẹ̀ ń tẹ̀ ní ń bà sírù ni ó yẹ kán ṣe ìsìbáàtù yádù tọ́lọ́mọ bá fún ilẹ̀ fún rẹ̀ ó yẹ kán ṣe ìsìbáàtù àínú tí ọlọ́mọ bá fún ilẹ̀ fún rẹ̀ wípé ọlọ́mọ bá subhanahu wa ta'ala ó lọ́wọ́ bẹ́ẹ̀ ló lójú torí kékin ìyẹn náà fi ń fi àwọn òyìn kan rinlẹ̀ kò kì í ṣe nítorí pé wánú tẹ́kìtì kọ́ nítorí pé kí ni ó bá làákà ìmú lọ́dọ̀ wọn ni ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ Mu'tazila àwọn ò gba sífàtù sami bẹ́ẹ̀ ni wọ́n gba sífàtù basọ̀ so wọ́n ṣe tíìtì àwọn sífàtù tó kù náà ni wọ́n ṣe tíìtì sífàtù sami náà lè tíìtì sífàtù albasọ̀ ṣùgbọ́n àwọn Asha'ira Maturidiyya àwọn ló bá làákà ìmú káwọn fi sífàtù sami àti sífàtù albasọ̀ ká sọ pé ọlọ́run ọba ọba tó ń rí náà ni ọba tó ń gbọ́rọ̀ ni àwọn afa ahlu sunnati wal jama'a rahimallahu al-amwata minhum wa hafidhal ahya kọ́lọ́run ọba kó bá wa káwọn tán ti lọ kó bá wa ṣọ́ àwọn tí wọ́n ń bẹ́ ń sìn wọ́n ní ìntẹ́ fífi sífàtù samari sífàtù basọ́rì ẹ̀rí ilẹ̀ ẹ́ ó yẹ kí ẹ lè fi àwọn sífàtù tó kù náà rinlẹ̀ ó yẹ kẹ́ lè fún ọ yóò kù náà rinlẹ̀ so tẹba ló bá làákà ìmú kò sí tí ò bá làákà ìmú ẹ̀yìn làákà ìyí ṣàìsàn ẹ̀yìn làákà ìyí ó ń ṣe àìsàn laqad sami'a Allahu qawla alladhina qalu inna Allaha faqirun wa nahnu aghniya ọlọ́mọba subhanahu wa ta'ala ní ohun Allah gbọ́ ọ̀rọ̀ àwọn tó ń sọ pé tálíkà lọ́lọ́run àwọn dẹ̀ ni àwọn jẹ́ olówó ọlọ́wọ́ bá ní sọ̀nà túbù máa kọlù in tí wọ́n sọ yẹn àwọ̀ ọlọ́wọ́ bá àákọ kalẹ̀ ìsọkúsọ tán sọ yẹn àákọ kalẹ̀ nítorí kí wọ́n lè bá rí ẹ̀san rẹ̀ kán lè jìyà rẹ̀ níwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so kí la fẹ́ lò léyìí ó ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tí ó ń gbọ́rọ̀ ni ọba tó ń gbọ́rọ̀ ni so inṣáàlá àtùmọ̀ tẹ̀síwájú lórí ilé abẹ́lọ́wọ́ba subhanahu wa ta'ala yìí tí abárawa sọ kọlọ̀ọ̀bà kí ó jẹ́ kí ó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wá kó ṣọ́wá níbi àwọn àgbọ́yé burúkú kó ṣọ́wá níbi àwọn àdìọ́kàn burúkú tí àwọn kan nínú àwọn atápẹ́ra wọn mùsùlùmí ní tí ó takò tí àwọn ẹni ṣíwájú wa ń bẹ lórí rẹ̀ subhanaka lahumma abihamdik